She's one of Oduduwa TV radio fan. Can you see her now with the daughter? They are here. Yoruba Nation now. Not going back. máa kó Nah, no going back. No retreat, no surrender. You are Oya Iléyá, mo ṣe Oya kọrin Come, come. It's video iléyá ilé ti yá ọmọ bá mi kọ́ sọ́bíṣà. Hallelujah. going to grazie, grazie.